الله ورسوله بعث رسول الله صلى الله عليه وسلم في آثارهم وأخذوا وقطع أيديهم وأرجلهم وثمل أعينهم وألقاهم في الشمس حتى ماتوا النبي صلى الله عليه وسلم kí ni ìlànà rẹ̀ nípa bá ti sì máa wá ìtọ́jú sí àárẹ̀ tó ní í pẹ̀lú àrùn náà. táwọn ọ̀nà bá ń bá yẹn jà pàápàá jùlọ látàrí wípé. ìyẹn lọ gbé àyè ibòmíì tó yàtọ̀ síbi tí èèyàn máa ń gbé tẹ́lẹ̀ àyè ibi tí èèyàn lọ gbé yẹn ọ̀dà yẹn nóró èèyàn gbádùn má kí ni nǹkan dá sí láti sògùn ru àárẹ̀ báyìí Anas ibn Malik Obi hawa hàn wá irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam àti kékeré ànábì ní kí wọ́n inú ń dùn yàn ẹ̀dọ̀ ọ̀gbádùn gbogbo nǹkan lẹ́yìn òtún déédéé má àwọn kan láyé

wọn bá dùn. فشكر ذلك إلى النبي صلى الله عليه وسلم ọpẹjọ ẹsẹ ṣe wọn ọlọpàá kalẹ̀ kọlẹ ìjọba wà pàlọ àìsẹlẹ. ọkọ torí pé àlejò alẹ́ ni wọn. kí ló wá ti ṣe ẹni tó bá ní lálejò? kò yẹ kó jẹ́ kí tiwó di su torí pé lọ́wọ́ gbàgbọ́ ti di àdìsí lọ́dọ̀ wa ẹ̀tọ́ rẹ òun náà ní kí amójútó bíbẹ lálàáfíà rẹ nǹkan kí nǹkan tó bá dé aburú ẹgbẹ́ òdìnnà tí kọ́ máa ṣẹlẹ̀ sí ọ. wọ́n sọ láti ṣẹlẹ̀ sí ọ káfíńsì láti bọ̀ òkú ọ̀ lóṣù wọn bá ṣe lágbára nítorí pé ìwọ ẹni abálàlejò ìwọ wa lórí ẹni abálàlejò ètò ìgbésìn láti òfin náà torí ẹ àgbọ́dọ̀ pé kéjì ìwé òkú ti bá ṣe wá nígbà tá a dé sọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́ èèyàn ìdí sọ́dọ̀ ẹlòmíì lálejò bẹ́ẹ̀ látàrí kùnú àbúrò ṣe nígbà tó ti pẹ́ tó dé sọ́dọ̀ rẹ̀ tó bá dé kí wọn ò dé kíjì ló ti ṣe dọ́sẹ̀lẹ̀ bóyá náà wọn bá lò sábàbí láti mú àbúrò yẹn kú torí ẹ àwọn òwò àpọ̀ wọn sọ fún àgbẹ̀ sọ̀rọ̀ bá àgbà òṣèlú ìlú ìta adéjú ó kó wa lọ́pọ̀ àti ẹgbẹ́ ìjà ara wa. قال النبي صلى الله عليه وسلم لو خرجتم إلى إبل الصدقة ẹ bá jáde lójú tí a máa kó àwọn ará fún mi tí wọ́n mú wá zaka ibi tá a máa kó wọn sí ẹ lọ bẹ. ìyẹn ni pé tí wọ́n bá yọ zakati rà fún mi tí wọ́n bá lọ sọ ọba àti ọ̀nà rà fún mi ní zakati. àkọ́kọ́ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ bọ̀ fúnra rẹ̀ ni wọ́n gbà fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí nítorí pé òun ọlọ́run ṣe jíjẹ sàrà àjẹsàkáà lè wọ̀ lórí ẹ̀. ètò àgbò nìkan olú àwọn ará ilé rẹ̀ tó ń jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ọlọ́run tó ṣe lé wọ̀ lórí tiwọn náà pé kí wọ́n máa jẹ sàrà tàbí gbàgbàgbà wọ́n jẹ. ọ̀rẹ́ mi fi jọ́ nígbà tó ń sọ pé àfa àjẹ sàrà ìwọ̀ ọwọ́ tó ń kúrọ́ sọ pé ó fi gbà ànábì ànábì rẹ̀ olùkọ́ náà ti wà kì í jẹ tààrà ọlọ́run tó lè wọ̀. Olú ìṣẹ́ náà ti máa ń rìn lọ́wọ́ náà tó bá tó lé wí dẹ́bìnú nílẹ̀ kí máa ṣe àládùúgbò èkó mọ̀kọ́ jẹ. Ṣùgbọ́n àládùúgbò bá àjọ náà kì í mọ̀kọ́ jẹ o lórí ìgbẹ̀rú kọ́mọ̀lọ́sí ara dẹ́bìnú tẹ́nìkan gbé pọ̀ ní kàkà ó má jẹ́ pé inú rẹ̀ ló ti bọ́ọ̀lẹ̀ kí wọ́n mọ̀ á tara mímú jẹjẹ nínú tàrà àtọ́wọ̀ ṣe jíjẹ rẹ̀ lé wọ̀ lórí o. ó lè máa ń da àmì tọ̀tọ̀ kó fi bàbá mi bàbá àjẹ tàrà ó lè jẹ́ pé bàbá jẹ ní jẹ tàrà ṣùgbọ́n lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam kì í sàjẹ tàrà. tẹ́lẹ̀ báyìí wọn àjẹ́ ìpè tí wọ́n bá wọn múra fún mi wá àná ìjọba bá aṣọ ẹ̀ ọmọ gbàjọ ọmọ gbàjọ ọmọ gbàjọ. nítorí pé káyọ̀pé òní nínú tó àná ọ̀rọ̀ iná ni àdìyọ zakati rẹ̀ pé wọn náà ti fa zakati rẹ̀ yọ nínú owó rẹ̀ o ti fi sọwọ́ sí ẹni tó fẹ́ yọgbà lọ fún ìjọba zakati rẹ ti wá sọ́wọ́ ìjọba láti òfin ọlọ́run òṣìṣẹ́ sọlọ pọ láti kódà kó ṣe é pé ìgbà tí ràkúnmí tó yọ zakati yẹn màálùú tó yọ ní zakati yẹn àgùntàn tó yọ ní zakati yẹn àsìkò tí gbogbo kẹyìn bọ́ sọ́wọ́ àwọn àjọba tí ń gbà lọ́wọ́ gbogbo ẹni tí ọyọ zakati àdìgbò yẹn kan náà kọ́ ni wọ́n kó fẹ́ẹ́ ńlọ́lẹ̀. àmọ́ ọ̀wọ́ kó ti kú lọ́wọ́ jẹ kó ti gbọ́ sọ́wọ́ ẹni tọ́lọ̀ ní kọ́ máa ń gbà kó wá fún ẹni tí ó jẹ ó ti gbọ́ lọ́rùn jẹ pé ó ti ṣe tọ́lọ̀ wọn bá ní kó. ẹni tí wọ́n á pin fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí i oníwọ̀n á wo báwo àtìgbà wo lábìwìn torí rẹ̀ wọ́n máa ń gba gbogbo àwọn ràkúnmí yẹn wọ́n gbà jọ ìgbà tí wọ́n bá tún pin wọ́n pin ní ràkúnmí ni wọ́n ò ní pin lówó tó bá tún màálù lágbà á pin ní màálù ní àmì pin lówó tó bá tún pákútà lábàgbà á pin lábùtà ní àmì pin lówó tó bá sì ti pé èrè oko la bá gba gbàgbà àpèlè èrè oko ní àníyàn owó nítorí pé gàgàgàgàgà tọ́lọ̀ nǹkan ló fi dé lówó tọ́yọ̀ gbàgbà ó gàgàgàgà náà làwọn àfi lé àwọn tọ́lẹ̀ náà lọ. eléyìí tó túmọ̀ sí pé kókóró náà gba gbàgbà àtijọ́ wọ́n máa wá tọ́jú ẹni wọ́n gbà gbàgbà àtijọ́ jẹ́ abẹ̀mí nǹkan mọ̀gbà fún mọ́ wa lọ́wọ́. bá wá ń tọ́jú rẹ̀ nítorí kọ́mọ̀bà kò mọ́ wa lọ́wọ́ láti máa rówó san lẹ́ni tí ọmọ bá wa rà ọmọ lẹ́ni tí àwọn ẹni tí ń ṣiṣẹ́ àti kó zakati jọ àwọn náà lẹ́tọ̀ọ́ láti máa gbà nínú owó zakati nínú owó zakati náà láti máa sanwó ẹ̀yin tá a bá fún ní màálù máa dàgbà àbá fúnra fún mi máa dàgbà nítorí tí o bá ti yí pé àsìkò tá a fẹ́ fi sọ́wọ́ sẹ́ni tí ó bàbá ti tó màálù rà fún mi àtàkùn kan sínú tá a kàn lè tì mọ́nú yàrá ikú kọ́ ọ bá dìgbà bíi àǹfẹ̀yìn tọ́lẹ̀tọ̀ sí àtàtì yàrá alábàágbé lọ wọ́n dàbí akọ. torí pé nǹkan ẹlẹ́mìí làwọn lé yìí wọ́n ní láti jẹun wọ́n ní láti mumi wọ́n ní láti rádẹ́kù. sòkò wá sí ẹ̀rí nínú eléyìí fáwọn èèyàn kan náà láyé tiwa lónìí tẹ́ máa ń fara wọn kalẹ̀ lórúkọ pé àwọn ẹlẹ́dọ̀ọ́ tí wọ́n máa kó zakati fáwọn. báyà wọn kàtí sẹgbẹ́ kan máa kẹtí wúra àwọn fáwọn jẹ kankan láwùjọ tó wọn kọ àwọn èèyàn tó tó wọn sọ fún wọn pé wọn bá fẹ́ yọ zakat àwọn ni wọn yọ wọn wá yọ zakat fún wọn àwọn máa lọ yọ zakat máa lọ rọ rẹgẹdẹ àwọn èèyàn máa kúrò fún àwọn màálù wọn ti kó wọn lọ sẹ́yìn wọn ti gba fúlàní kan tó ṣe pé ń bá wọn da màálù yìí fúlàní kí wọn bá wọn da màálù yóò máa ti màálù yóò máa bá wọn ti màálù débi pé ńgbọ bá yá ẹgbẹ́ ní rí màálù náà ó lè jẹ́ pé wọn bẹ̀rẹ̀ sí ní ta tó ẹ má tà wọn lẹ́yìn tí máa gbé pínpín náà kù wọ ẹ lẹ́yìn bá sọ pé ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí zakati. ẹlẹ lẹtọọ sí ó sì lè jẹ pé ẹlẹtọọ sí ṣùgbọ́n tó bá ń gbẹ bá lẹtọọ sí lódodo nǹkan tó yẹ kẹ́ ẹ̀ mà ní gbé ẹni tí máa lẹtọọ sí zakat ẹni tí máa sí yóò jẹ yóò bí kọjá ife aláìní ni ọ tálákà ni ọ wọn lọ kó zakati jọ lọ́wọ́ àwọn èèyàn kó lè bá jọ ọmọ ẹni tí ó gbà jù ókè wọn lọ kó jọ lọ ń gbà jọ lọ́dọ̀ àwọn èèyàn kó lè jọ ọmọ ẹni tí ó gbà jù túmọ̀ sí pé ìwọ tó wá kó jọ lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú ẹ̀mí kó lè lọ́dọ̀ ẹni tí ó gbà jù nínú rẹ̀ iwájú kó tí ó gbarú àwọn gàgáàtì méjì lọ́dọ̀ àwọn èèyàn tí ó padà kóra. lẹ́yìn náà dábàá níjọba Islam tí ó máa gba gàgáàtì lọ lọ́wọ́ àwọn èèyàn láyé wàá bẹ fún àwọn èèyàn kan lásán àbáwọn ẹgbẹ́ kan táwọn èèyàn ń ṣe sáńtara wọn jẹ ó dé fún àwọn ọgbà gàgáàtì lọ́wọ́ àkókè kó láti gbà wọn kó kó láti mọ ẹgbẹ́ wọn ní gàgáàtì wa ṣe kan náà torí ní eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn màálùú bẹ́ẹ̀ wọ́n máa ń kóra nàìjíríà lẹ̀ ṣé nípa àwọn kan kún owó rẹ̀ lọ́wọ́ wọ́n á ní àyẹ̀wò láyé àlẹ́bìnà ìrọ̀ agbára fún ní zakat ìrọ̀ máa fún fún ẹni tí wọ́n máa dàka àwọn náà ti fẹ́ ẹni tí wọ́n máa dàka lẹ́yìn ẹ̀tọ́ tiwa owó wọn lọ́lọ́run wọn yọ ẹ̀yìn wò aláìnílẹ̀ nítorí pé ẹ bá yẹ wò kó ló ti dá láì wọn lẹ́tọ̀ọ́ láti gbà nínú rẹ̀ bá tó ọ̀rọ̀ kó làtà jùlọ gẹ́gẹ́ bí ẹni ní sísẹ àti kójọ ṣùgbọ́n kì í ti kí wọn ló kó owó ta ẹnì pé ní ìsinyìí báyìí lọ́pọ̀lọpọ̀ gbà irú àwọn ẹni tí ṣe irú sẹ́bà wọn gbẹgbẹ kan náà wọn ti bá kíní kan ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọn ti bá ẹgbẹ́ tí wọ́n ń ṣe lórúkọ ẹ̀sìn náà fi ń wówó ẹbí àwọn wọ́n ti gba débi kọ́kọ́lọ́kọ́ wọn jí kù níbo. ẹsẹ̀ mo jí kù láti tálákà. nítorí ẹ̀mọ́ ikọ́ kò ti sáàmìsì rẹ̀. ọkọjá ìta mi ti dájì àǹtẹ̀. dípò ẹ̀rí tó náà bá jókòó sínú rẹ̀ tó rí gàgàrẹ̀ wọ́n lọ́wọ́ ń gbàgbà káàkiri gbogbo àwọn èèyàn tí àyíjẹ sẹ́kẹ̀ ìyanu sásẹ́kùn kọ́ kí lẹ́yìn tẹ́ káwọn máa mú lọ yìí. àṣírí lónìí ọ̀pọ̀lọpọ̀ náà ń dàbí ọgbọ́n ẹ lè sọ fún àwọn akóra àwọn ọmọ àwọn dáàbò nìkan lẹ àwọn fẹ́ máa mójútó ẹ zakata àwọn èèyàn kan máa fi wá àwọn fẹ́ máa mójútó àwọn ọmọ bá ń pín ogún gbogbo tó bá sáré ti pẹ̀ gbogbo máa ń bẹ màmá darí rẹ̀ islamically wọ́n máa ń polówó ara wọn máa ń polówó ara wọn lọ́nà tí táwọn èèyàn bá rí wọ́n lè máa wò pé ọ̀nà yìí jẹ́ ìyá àwọn òmìnir láti máa wá láì níta táwọn bá ti kó zakatu àwọn fáwọn ilé yìí àwọn fáwọn tó kó tù ọ ní wọ́n bá jẹ́ ìjọba ara tẹ̀lé tó bá yẹ kó àwọn bá tẹ̀lé òfin ọlọ́run tó bá gbà fún àná súnà náà wọn ti dájọ́ láàrin wa lórílẹ̀‐èdè wa bí nàbẹ́ àwọn òṣèré ìjọba ni wọn máa rán ẹni tí ọlọ́run bá dàgbà jù àwọn àlejò náà kó dàgbà jù ẹ̀jẹ̀ jù ìjọba ni wọn máa pín káwọn ìjọba lẹ́tọ̀ọ́ yọjọ ìpè látara gbàgbà jù ẹ̀ àní bẹ́ẹ̀ rí aláìní máa ń tó eléyẹn ìrànlọ́ ẹni lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ aláìní òní bẹ́ẹ̀ sí ìlú má. tó yàtọ̀ tó wọlé zakati ní islam sọ kíkẹ́ yìí lówó yọ tẹ bá yọ kódà nínú ọ̀nà tá a lè lò gbà òun náà ní kó tún lè jẹ́ nǹkan àmúṣagbára fúnjọba gan torí kọ́ lọ́wọ́ bá ní ẹtú lè lówó zakat fi sabilillah fún nǹkan tó so yìí pé ẹ máa lò láti dààmú tó dọ̀nà ẹ sì mọ̀ àwọn orílẹ̀-èdè Islam ló bá ń lọ àgbéléwọ̀ ṣùnà àwọn tí wọ́n gbogbo tí wọ́n bá ń jà yóò máa jẹ́ fi sabilillah oníjẹ́ nítorí nǹkan mi ó kì í pàṣẹ bá a kó àti ọ̀nà kúté àti ọ̀nà kúté wa wa kó sínú kọjá sí ministry of defence wọn àfihàn bàálù obìnrin wọn fi ra táǹkà wọn fi ra pán wọn fi ra gbogbo ẹ ẹbí ṣe tọ́lọ̀ wọn bá fẹ́. atara bẹ́ẹ̀ ìjọba gan yóò máa ro yàtọ̀ sí owó orí yéésù owó orí islam wa zakati islam wa tolúdú ọ̀sẹ̀ yẹn zakati ìjọba balẹ̀ ládàá òwúrọ̀ wà wà fún yìí. tẹ́lẹ̀ ìjẹsí ẹgbẹjà ọba ńlọkànjẹ ọ ekúpọ nínú àti olówó láwùjọ àwọn èèyàn kàkàtì èèyàn kàkàtì báyọ̀ wọn ti sàrà ṣùgbọ́n àwọn èèyàn kàkàtì ọlọ́run ó sì di kálukú lé gbọ́wọ́ lọ́wọ́ báwo lẹ ṣe ṣe. sẹ́nu bá gbọ́ òfin ọlọ́run tó ní ṣe pẹ̀lú máa yín mu ẹlòmíì ẹmí ìlú tó lè gbé lọ́sà jáde fẹ́ràn ti ràn wọn tó lu àrè owó tó ní yẹn àmàlà ọgbọ́dọ̀ yọ zakata ọgbọ́dọ̀ yọ zakata báyìí ni ìmọ̀ gba tìyẹn jẹ́ ọgbọ́dọ̀ wọ́n rẹ̀ àti hàn ìmọ̀ sọ̀rọ̀ láti ìyàtọ̀ fún ọgbọ́dọ̀ wọ́n rẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ ẹ̀yọ kàkà nítorí kí ọ̀bọ̀ ọ̀rọ̀ kó láyé. tọ́ alẹ́ sọ̀rọ̀ bá àdìsọ́ náà ní ẹ jáde lọ́sibí tí wọ́n kóra fún mi kàkà ọ̀pọ̀dà kọ́ èdè làbá ó máa túmọ̀ sí kàkà ó sì máa ó sì máa túmọ̀ sí zakat kí wọ́n wọlé dáa sọ̀kọ̀ ó mi ń amúwá ìlú fọ́dà ọ̀tẹ́n kókó èrò wọn sì lè ké ìwé. sọ́dà kan ayé zakia ó tún wá máa ti sàn lẹ́bùn Muhammad صلى الله عليه وآله وسلم حديث معاذ بن جبل فإنهم أجابوك لذلك فأعلمهم أن الله قد افترض عليهم صدقة توخذ من أوليائهم فترد في فقرائهم tẹ́wọ́n ti tọ́ lónìí pa sọ̀rọ̀ tí wọ́n ṣe wá fi yé wọn. wọ́n lọ ẹlẹ́dàá ó ti ṣe zakat kan lọ́ràn ẹ̀ lónìí wọn adábìpẹ̀ sọ̀dà ọwọ́ àwọn olówó láti máa gbà á máa ń dá padà káwọn àlàyé. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ bá jáde lọ́sibí tí wọ́n kó àwọn ràkúnmí zakati lọ́sibí tí wọ́n kó àwọn ràkúnmí zakati. yẹn ti kì í ti tú láti onídìgẹ lóró òkú dáadáa márùn ṣùgbọ́n àwọn àwọn òkú ọ̀dà ó ṣeé ṣe kéèyàn gbọ́n tó òkú mi tí èsì làwọn á mọ̀ àdéhìn lọ́nà láti lo tìyín náà lókùn ìgbà tí ọba ti jẹ́ haram ṣùgbọ́n adé alábàá pé ẹ̀bá jáde lọ́sí ti táwọn ará fún mi zakati wa lọ́sí màá ti pé tó oògùn bá tó méjì mẹ́ta fún ààrẹ orí síka a lè fi tipátipá mú yàn a lè fi tipátipá mú yàn mú kan nínú oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ìwà kan pé èyí táwa bá mọ̀ pé lọ́dà yìí láti lójú kòkòrò rẹ̀ ilé ìjẹba. lẹ́yìn náà ó sì tún fi hàn wá mọ́nàbí ọ̀sọ̀lọ́gbà àdìsílẹ̀ anábì kẹ́ anábì tí èsì alámúlùmọ́lá ni yéé da lórúkọ àpòmọ́sáfà ìdí kìí ṣe tiẹ̀ tọ́jú ẹ̀sìn Islam kìí jọ anábì lójú dé kòkó yòó mọ̀ kìí jọ lójú dé kòkó yòó mọ̀ lọ́dà bí ìwà ni ọkọ̀ fídíò lẹ̀ tó bá má ti ọlọ́dọ̀ bí lọ́wọ́ àti dàtúkọ̀ tó ní lójoojúmọ́ wọ́n máa fi síwájú gbogbo ẹ̀yìn kọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí ọwọ́ àwọn oníṣọ́ọ̀tì náà kò sí ìwádìí ní sọ́ọ̀kì pa ọ̀nà àwọn kí náà bàálí kí èèyàn sọ ọ̀nà kọ́má lè ní àbí tí ọ̀gbọ́n máa gbọ́n jù ẹ̀ lọ ọkàn gbé kátọ̀ mẹ́ta ni àwọn tá à ń pè fún kí wọ́n dà ju àlọ́ ẹ̀rọ pé nàìjíríà lẹ́nu yọ ọkọ̀ fún kí wọ́n ní ìtọ̀ ìyàwó àtọ̀wọ̀ yìí náà wàá gbàgbọ́ ní ẹni pé ìbílẹ̀ táyà jẹ ìbílẹ̀ táyà jẹ ẹ̀yin náà mú mílíkì dárí ẹ̀ alẹ́ tẹ̀wá yìí. gbogbo àwọn ẹni máa ń kóra àwọn jọ láyé bóyá gbé kàní wọn ṣe náà tara wọn jẹ bóyá ọkọ náà lọ wọn. gbogbo tó bá ká ṣe bá ti lówó ló àti lè gbé jù. lálẹ́ ní ti ṣe tẹ́jọ́ra láti lò ní. pépé láì jí ìjàlè ó ti fi hàn fún òun ọkọ̀ kan. ó ti sọ pé àtọwọ́ olówó àtọwọ́ ẹni kọ́lọ̀ sábà ti ṣe yé mi kọ́ máa fi hàn wọn ó fi hàn gbégbé wuli lò tẹ bá jáfara gan lè ra inú wọn ní ọrẹ tẹ wèrè oògùn gbogbo àwọn àtàwọn olè níbà nítorí wa lórí tọlọmọ subahana wa tẹlẹ ìtumọ̀ sí pé tóró ló bá ti wọnú nǹkan àtìrí máa tètè kódà hmm, tẹ wá kóra ẹjọ ẹ méjì mẹ́ta mẹ́rin tẹlẹ fẹẹ ti tọ iṣẹ́ ìsìnlẹ̀ bẹ́ẹ̀ sí. ẹnìkan á dá alábàákú ká lọ fẹ́ nì èyí tí ọlọ́ọ̀ni sábà lọ bá dábà sọ ẹ kó nù lè dá sí sábà sì lọ bá ní ìṣọ àwọn tẹ bá wà yìí tẹlẹ fẹ kọ́ mi láti sáré lójú ìṣẹ̀ ìṣẹ̀ ìṣẹ̀ àwọn tó bá di òye ọ̀la kẹwàá tẹ bá sì ẹnìkan ní ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ dáadáa ẹlòmíràn ti ah, àtúpẹ́ bọ́lọ̀ láti ká ní sọ́ọ̀bù fún láti jọ́ yọ padà jẹ́ kíkọ́ alhamdulilá ẹnìkan máa lò pé mọ́tíláṣí bá wò pé tọ́lọ̀ bá ní kówó yọ yọ tí mọ́tíláṣí náà lọ ẹ̀ka kó láti ti sọ láti táàrí sí. ẹlòmíràn lè máa rò pé ẹ á kọ̀ àmọ́ ó ló bá jẹ́ kó á kọ̀ lọ́nà tó wọ́n fi jẹun gbogbo bá jẹ́ kó á kọ̀ mi wọ́n ní gbé nù rẹ̀ mọ́sálásí dàbí ọmọ tẹ́lẹ̀. àtúrà wọn fún wa wọn bá ti dé pẹ̀lú lọ wọn bá wọn lọ pé ten million wa wọn ní kí sọ́dí ìlú láyé lọ́kọ́ mọ́sálásí pẹ̀lú ìbọn náà ilé kúra ń kẹ́ tó jáde lókè. ògbóhùn ìdírámà ìmáàmù ìmọ̀ òrùn tó mọ́sálásí lọ́rọ̀ wa lọ́rọ̀ wa kan àbọ̀wá bí àdé. ọ̀rọ̀ wa ṣe àdé ọ̀rẹ́ à ìyá ń jẹ wá owó ìpọ̀ ah, ibi káàkà ti mọ̀ ògiri lẹ́yìn ìtàrẹ́ mẹ́tì ìjà kọ́ mọ́sálásì mọ́tà alábàtọ́ ta kún o ajá náà ti náà pé bẹ́ẹ̀ ni wọ́n fara sọ̀rọ̀ ha lọ́wọ́ torí ẹ̀ káàdó èkúté òtítì olólè sọ nílé àwọn. àwọn èkúté máa ń mi owó yìí ten million ọba di one point five ẹ bá dídá paradọ one point five kò di zero upon ten million ẹ̀yin máa yẹwò ẹ̀ wọ́n wá lórí ẹ̀sẹ̀ yìí bá rí táwọn èèyàn kan jà ẹ má tètè máa dájọ́ tẹ̀sẹ̀ rí wọn lọ́kàn àwọn náà máa ń tẹ̀sẹ̀ rí tẹ́ má fi lè pè é yọ̀ọ̀yà ilẹ̀ ẹ̀rí pọ̀ pọ̀lọpọ̀ tẹ́ ẹ wó pẹ̀lú àpọ̀nlé ẹ̀yìn kú ni wọ́n èèyàn rádaràda torí owó ló tètè dènà tí èèyàn lè yọ àbíyàn owó amọ̀tún àti rí báyìí nítorí pé ó dàbí ìgbà tí ṣètò nìkan ń bẹ lára owó táwọn èèyàn bá ti rí wọn ìgbà mi kálukú ọmọ ẹsẹ ti pé ìdílé ọyẹ kí n gbà ọ̀dà kápẹ́ mọ́tíláṣí náà fẹ́ kọ́ wọ́n sì ti gbé ten million jáde bàbá ìmáàmù lè gbé ọwọ́ mi lọ́yẹ̀ kó gbé èmi gẹ́gẹ́ bí ìmáàmù arọwọ àdínì arọwọ àdí àdínì lè pé ọ̀dọ̀ mi náà yẹ kó gbé èmi gẹ́gẹ́ bí ẹ̀tọ́ dábàá bàbá ìfún káwa bà bàbá ajánájì ó lè gbé bẹ́ẹ̀ sábà pé mi mọ dàgbà jù láàrin ẹ àgbàlagbà yóò sì mọ bá a dé sọ̀n dáná àti nǹkan apamá àbí òye wàá lọ sọ tẹ́lẹ̀ síbẹ̀ ní anábì wò rí bẹ́ẹ̀ problem wa ni pé à ń pariwo fún àkọ́sí ànábì ìwà wọ̀ ọjọ́ tiẹ̀.

òkè àdùkù ma súnà téèyàn ṣe tó yẹ pé ọkàn máa lórí yúnífọ́ọ̀mù ìgbésọ alùsùnà ìwú wọn báyìí ní máa rí o alùsùnà ọ̀rọ̀ wọn alùsùnà irúgbà wọn àbí òye tó bá ti yẹ lórí eléyìí alùsùnà náà àárẹ òtúmọ̀ tí kẹ́wù ma wọlé látàlẹ́ ìlọ òtún túmọ̀ kọ́ lọ ètò náà dá àmì ètò ìlẹ̀ pọ̀ rẹ̀ ti jẹ́ pé wọ́n padà di disappointment fáwọn èèyàn tó fojú sùn wọn pé pẹ̀lú báwọn ṣe rí ọ yìí ó dàbí ìgbà tó lẹ́sìn wọ́n wá ẹ̀ńtrọ́sì rẹ pẹ̀lú owó ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń bá pélé ọ̀bọ̀ náà àbò olówó ló gbé ah ń wá disappointed táwọn ẹni tó lẹ́sìn ọ̀bá tó fẹ́ gbà kọ́ tá ló kù àwọn onímọ̀ fẹ́ ṣe camouflage náà anábì tó wà sọ̀rọ̀ wá àti ìlànà òrí bẹ́ẹ̀ àwọn yẹn máa kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ mẹ́ta báyìí owó báyìí gbó báyìí ẹ̀kọ́ lówó yẹ bí wọ́n á kó pamọ́ sí lọ́dọ̀ ló kọ́ kó gbàdá bá kó ká darí àwọn àgbà nǹkan wa wọ́n á fi kankan pamọ́ sọ́dọ̀ anábì sọ̀rọ̀ wá àti sọ̀rọ̀ náà kọ́ sì fi kankan pamọ́ sọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ wá àwọn àríwá àti sẹ́lẹ̀ fóbi mi pààrọ̀ táwọn náà bẹ́ẹ̀ láàyè àwọn àdáàdì dáta kí nǹkan tó ṣẹlẹ̀ pàtó owó lówó àti owó ẹni kọ́lọ̀ máa fi kàn wọ́n wa yẹn tó pé tó bá ti wà lọ́wọ́ wa yọ gbà títí káwọn náà fún wa wà jù laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún lára Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹnìbí ni ẹ bá lọ sí ibi táwọn àfúnni zakati wà tòṣèlúùtò min albani ha min abuwali ha wà albani ha kẹ lọ nínú tọ àti wàrà ẹ mú tọ́ra fún ẹ mú nínú wàrà rà fún pẹ̀lú gbọ́dọ̀ ti ṣe gbogbo rẹ̀ eléyìí túmọ̀ sí pé ìwòsàn bẹ nínú ìtọ́. ra wọn. ìtọ́ra fún mi kì í sẹ̀gbìn gẹ́gẹ́ bí tọ́ màálù náà àti tọ́ àgùntàn ewúrẹ́ nítorí pé ìdájọ́ ọ̀tọ̀ gbogbo ẹranko kọ̀ọ̀kan ó náà lè dájọ́ ẹran ẹran ẹranko yẹn gbogbo ẹranko tó bá ti ká jẹ́ ìtọ́ rẹ̀ ń yìí ìgbẹ́ rẹ̀ náà ń yìí eléyìí túmọ̀ sí pé a a lè mú tọ́ màálù a lè mú tọ́ àgùtàn gẹ́gẹ́ bó ti ti sọ kó ká mú wàrà o. àmọ́ ìtọ́ ajá ìtọ́ ẹlẹ́dẹ̀ àwọn olùbílẹ̀ ẹ̀mí ẹ̀ṣẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́mọdé àtẹ̀jẹ́ kù. táwa wíṣẹ́ tó ń kí ìtì ajá àgbọ̀dọ̀ tẹ̀ ọ́ tán tọ́gbọ́n wá dé ní àgùntàn àtàjà ló bí ẹran yìí bí wọ́n sọ pé ajá gùntàn ẹgbẹ́ ajá plus àgùntàn sọ́tọ́ ká mú ìdọ̀tí rárá o torí kó gbígbó láti dàpọ̀ má tù. Ṣẹ̀rí àti sọ pé ìdẹ̀tí dẹ́mà àlìhàlẹ́ àdìmọ̀ ìhàwọ́ wàlẹ̀ bẹ̀rẹ̀ ìhàwọ́. Ṣé tọ́tọ́? tó bá ti lúpọ̀ mí ètí ọ̀tọ̀ ètí ọ̀tọ̀ ní òkú torí àgbọ̀dọ̀ mú ìtọ̀wé lé tọ́ sábà sọ pé ìdájọ́ ọ̀tọ̀ àti gbẹ́ gbogbo ẹranko náà ní ìdájọ́ ẹran rẹ̀ àti rí títọ̀ alèmùtọ́ra fún alèmùtí màálù alèmùtí àfẹ́jà ìgbẹ́ wọn kọ́ alèmùtí dákú kìí tẹ̀lé bí ẹranko bí ẹmàlú bí àbò alèbí bá fi dájú lẹ kò sí tó burú mẹ. wọlé àti ìgbéyàn ń ọlọ́mọdé wọ́n ní táwọn bá fi gbin kókó máa wù dáadáa ọlọ́mọdé á tẹ̀lé kú. ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ńkọ́ ọ̀tọ̀ ìgbẹ́ ajá ńkọ́ ọ̀tọ̀ ọlọ́mọdé. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa. wọ́n ní àti ìtọ̀ àti mílìkì wọn ẹ̀mú wọ́n lè ṣe lọ́dọ̀ àwọn ẹni tí máa ń ṣe ràkúnmí wọ́n mọ̀ àǹfààní ti tẹ fún ràkúnmí sára àtọ̀ rẹ̀ sára mílìkì wọ́n gbàgbọ́ pé. irú mílìkì ràkúnmí yẹn ẹni tó bá mú líle wọn kókó ní ìdílé ó lè lọkọ nínú àǹfààní tá a máa rí bẹ́ẹ̀ ó rí gbẹyà láti fi jọ mélòó bàbá mọ mílìkì ràkúnmí gbígbẹ̀ ń bá ti láti máa wá fúlàjì káàkiri. tó ìtọ́ ra kúmíkúmá ó sóògùn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tó ní ṣe pẹ̀lú nù kìí sẹ̀gbìn wọlẹ́gbìn bí òtún ṣe jẹ́gbìn kò yẹ kó ká tó etí ó ní pé a fẹ́ mu ìtọ́ rẹ̀ ká má jẹ́ ọpẹ́ kọ́ má nítorí pé lódodo kìí ṣẹ̀gbẹ́ kìí sì sọtí dábàá pé ó mú yàn máa hún rírà yóò máa pààyàn ṣùgbọ́n tí ìtọ̀rọ̀ àwọn bá ti lè pẹ́ ńlẹ̀ àbá ẹni tí ó mú òun rà nítorí tó bá ti lásán tí òórùn bá jáde olùfẹ́ dàkú lọ lórí ìtọ́ rẹ̀ náà gírì yóò rà fún mi ṣe tó bá ti wá pẹ́lẹ̀ tí àwọ̀ rẹ̀ tún ń gbé padà lọ síbi dúdú àbí àwọ̀ ewé tó kì í àfà tó bá bọ́ sí ẹnu ẹ tó o bá múra gidi olùkẹ́ ẹ̀kọ́ ìwọ̀n tó bá ti pẹ́lẹ̀ ètò ìsúnmọ́ náà níbi tó bá ti pẹ́lẹ̀ kọ́ dájú pé yóò ṣiṣẹ́ bí ìta àtẹ̀tẹ̀ gbà. ẹ ìtọ̀ màálù náà bẹ́ẹ̀ náà ló náà tẹ́ bá nídìí rẹ̀ tó a fẹ́ lò láti fi ṣe oògùn tí ń ṣe wá ẹ̀dẹ̀gbẹ́ náà tún ti bá mo rò pé yíwa torí pé láfíríkà tí ẹ̀ máa sọ̀ kí ẹ̀ máa yan bá tó bá gbẹ́ fi ṣò má lè hàn èmi látàlí lẹ́yìn náà ń kà látàlí irú ẹ̀ wo. torí ti lé tí ẹ̀ bá fẹ́ mú ìtọ̀ màálù ó jẹ́ pé gbà kọ̀ pẹ́ náà lọ́mọ nítorí pé tí ìtọ̀ màálù náà bá pẹ́ yóò sìn tàbí ìgbọ́yọ̀ mi ò bá ń pèlè egun olóńgbò mo rò pé yóò egun ti á jẹ egun ra egun ra dáradára ẹ̀gbọ́n á lọ gbé inú ló gíláàsì yẹn eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà nìtọ́ àbúta tí ẹ̀ máa fẹ́ mú kọ́ má jẹ́ kó gbélẹ̀ gbélẹ̀ gbélẹ̀ kọ́ má pẹ̀lú kéèyàn gbà kéèyàn tọ lè jọba alẹ́sọ̀ sọ̀rọ̀ wá lùsọ̀ lọ ọ̀sọ̀ fún bàbá àlù ah, ẹni tá a rẹ̀ ṣe kò í sábà ní option kìí tẹ bá gbé ndóṣe nísìnyí pé ó sùn ó dorí kodò tọba dorí kodò tó ká sí òkè tọba ti lé dàrọ ara rẹ̀ ó wọ́n sì lo gbólógbóló ojú fẹ́ yóò ní bóòlù ẹni ti lórí kò kọ̀ọ̀kátó pẹ̀lú ògbọ́lọ́ yòókù. ìdílé máa ń tẹ́ máa jiyàn tẹ́ máa kọ́ ní tí wọ́n bá sọ fún yín tẹ́ máa sọ pé náà gbà tó ti pé gbọ̀n gbọ̀ gbádùn. táà rẹ̀ bá ti ọwọ́ ìgbọ́ ọgbọ́n bọ̀ ọ̀bọ̀ àbẹ́rẹ́ táà rẹ̀ bá ti ẹlòmíì gbogbo tí ọ̀dà tó bá ní kó mú ọ̀la pàápàá jùlọ tí o bá ti tú imáni torí de eléyìí pàtàkì àtúntò àjọ àjọ ẹ bá ti lọ èdè kíláàsì ẹ bá ti já kí lọ́gbọ̀n àwọn ti dọ́sọ̀ fún ọ̀gbìn tó kún lẹ́wọ̀ ẹ tó bẹ́ẹ̀ já wọn bá lọ wọn ti gba ìdọ̀ra fún wọn mú mílíkì rà wọn mú eléyìí eléyìí sáà lọ sí kọ́ wa àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ẹni tí ń ka mẹ́dísìn kí lẹ́yìn gbọ́ ń pa àtọ́ra fún mi rí ẹ sọ fún wa ìdá àgbọ́lọ́dọ̀ àdájú là ń sọ yìí kí lẹ́yìn gbọ́lọ́dọ̀ àdọ́kọ̀ wọ mẹ́dísìn fẹ́yìn nípa àtọ́ra fún mi ẹ lè gbọ́ ọ̀dà àdájú náà là ti gbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ nínú tí wọ́n jí gbọ́lọ́dọ̀ àdájú là ń nà kọ́ lóyún olùkóyè wa so lè àwọn òní sọkọ dà nẹbi là gbogbo àwọn kọkọ sọ pé jọma ìkànjọ kan ìsì after research and tọlọsí láàbù kẹ ìrọ láti èyí bùkátà láàbù gánà lè sọ̀rọ̀ wá sọ láàbù láàbù kọ báàbù kúrò pé yé wa so anabi ọsọrọ bá àìsàn kọjá gbogbo láàbù yẹn láàbù kọ so bàtà anabi ọsọrọ bá àìsàn sọ báyìí torí di eléyìí ìwà ṣe pé wọn náà lọkọ máa dá dákúdá o pèkèpèkè ní sèyìn wọn á ti lọ mú tọra fún un rò pé yé wa lórí gbà áfíríkà bẹ́ẹ̀ bá ti gbọ́ kankan bá gbọ́ pẹ̀lú òkun gbogbo ṣe torí ti eléyìí rẹ ẹ̀jẹ̀ rẹ rù wọn lọ mú tọra fún un ẹgbẹ́ náà fún mi gan fúnra rẹ tó oúnjẹ ìrẹ̀lẹ̀ máa jẹ ara rẹ kó kẹjẹ rẹ ọmọ rẹ wọn ní kó òkun tọrin kan sí i. eléyìí túmọ̀ sí pé kìí ṣe káwa náà ọmọ wa prescribe anyhow sẹ́mi pé sọ́ba adé lamẹ́ríkà nísìn eyín ro tó wọ́n á kọ òògùn kan fún mi wọ́n á lọ rà wọ́n á lò pẹ̀lú ọlọ́gbà tí lè má báyìí mo ti gbà pé gbogbo ẹni tí ń bá ro kọ́ ń bá ma ká lọ́rùn báyìí kọ́ ṣé bọ́ kó náà padà lọ torí pé eh, irú eyín ti ń dùn èmi irú eyín ti ń ro mí jù ọ̀nà fi kọrú òògùn yìí ó lè má jẹ́ ẹjọ́ fariwo tèmi lọ́ka tiẹ̀ àfikọ̀ sọ pé kí ni má lọ ọmọdé arí kí ni kí lọ́ fẹ́ sọ ṣé ìbá ẹ̀kọ́ àná ọ̀ka mẹ́sìn mo rò pé ẹbí ẹbí ẹbí ẹ bá kà tó náà má prescribe ẹ ẹni náà sọ pé ah, ẹ̀yin ro ohun burúkú pé òògùn náà wà mo rò pé yẹ ọ̀rọ̀ gbogbo eyín ni o yọba prescribe ẹ̀fẹ́ ti tẹ́lẹ̀ áfíríkà òsì ní béèrè pé tọ̀ ta ló ń dá lé lò sẹ́yìn ìgbéra má bèrè. títà máa ti ṣe ra wa létí ẹlòmíì yóò ti ṣe ti ṣe wá tún fi àárẹ̀ burúkú mi náà ni yóò ti wá gba ibi tó ti yẹ kó prescribe fún láti pilẹ̀ náà ti gbà lọ nígbà tí gbogbo ẹ ti torí délé àgbọ̀dọ̀ máa dá ìdàkúdà o ẹ̀yìn ẹnìkan gbé tìrà kan wá ó ní eh, àbá kan ó ti fásitì nígbà wọn fi lé ìdí tá a lè kọ àlùkùránì káàmú fáàrẹ̀ tó máa ń ṣe wá tó olùmọ̀yẹ́ wọn sọ pé bẹ́ẹ̀ ni tá kọ àlùkùránì.

ó ní àwọn sálàfù kan àkálàfù yẹn ó lè jẹ́ màmú ahmed báàgì padà rí nùwé torí pé màmú ahmed làwọn tẹ̀lé mọ́tàbù rẹ̀ so tí màmú ahmed bá ṣe nǹkan inú sálàfù lọ náà wá àbí àjọgbá yìí ẹgbẹ́ tó ti lọ ní sálàfù bá oríṣi méjì sì ní sálàfù àti sálàfù àti àti sálàfù bákan náà ti kọ pọ̀ pọ̀ lọ́yà as-salafu salih aṣíwájú rẹ̀ as-salafu salih aṣíwájú burú sọ́ọ̀lẹ̀ nínú wọn ni Imam Ahmad wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níbo lọ́nà tó a sọ pé tí irú wọn bá ti wá sọ̀rọ̀ kákan gbà ní ṣùgbọ́n lọ́nà sọ pé ati'u Allah wa ati'u ar-rasul so bákan náà wọn yóò fẹ́ rọ̀sùn la ọ̀dà àtọ́ àwọn náà so gbogbo àwọn èèyàn yóò kù tó máa ń sọ̀rọ̀

àfi kárẹ́ ẹ̀dùn ẹni tẹ́rù rẹ̀ bá lágbára tó tẹ̀wọ̀n tiẹ̀ látẹ̀lẹ̀ tó máa ń sọ pé ìdínú àwọn òbí sọ pé kẹ́nìkan máa hàn kúránì àdìsọ́ ẹnu wò tiẹ̀ gbá tó nítorí pé bákan náà nígbà míì ní áfíríkà tá a wà yìí ẹnì kan bá ti lọ sí fatiwa ìlú kọ súnà à ìjẹ́ ìdálẹ̀ yìí kọ́lá ẹ̀kún tèmi gan-an bí bá bẹ láyé ọ̀sán pé a ah, kọ́ débẹ̀ o nítorí pé láfíríkà àwọn ti sọ àlùkùránì dàgbò wọn ò tún á lò fún bàmá wọn ò lò fún náà wọn ò lò fún jẹ̀dí má wọ́n sọ di tó ń bá wọ́wọ́ amanda kọ̀ wọ́n ìyọnu ayé amanda sì wọ́n àgbẹ̀ ẹ̀kọ́ ni káwọn obìnrin ọmọ agbátẹ kọ́ ọmọ agbátẹ lé ọ sẹ́wọ̀n kó láwọn tó ní ní táwọn lè hàn mọ́ ọ njẹ́ ó dùn wọ́n. àwọn lè dáhùn lè dégé ni táwọn lè nà bọ́ ike yọ kan làwọn ń retí wọ́n kà kò lè nígbà tó tó pa lè nà kúránì ká làwọn ń jẹ ìwà kúránì náà là ń hàn wọn láti tó ní wọ́n fi lé ìwẹ̀ tó burú torí ẹ bí ẹsẹ̀ ẹsẹ̀ máa bàjẹ́ ni bí ẹsẹ̀ máa bàjẹ́ ni tẹ́lẹ̀ ìjẹba torí ẹ tó bá kọ́ ọmọ ọmọ àkùránì lápò ọmọ ọmọ máa ké máa tọrọ tọfẹ kò kí àwòrán rẹ ọlọ́run ọba ẹlẹ́dàá olú máa ń fún ìyàwó ọlọ́run sì fún ọ ní ìwòsàn. tọ́ àbá wọ́n ṣe sáré lè ní wọ́n sùn wọ́n mú wọ́n mú wọ́n ra ìpadà wọ́n mú wọ́n ra ìpadà àbá bẹ́ẹ̀ máa fàṣọ nígbà tára wọn yí tán. a amadu ilẹ̀ rọ̀ á wọn á dojú kọ àwọn darandaran àwọn ẹni tí ń dára fún mi wọn á lọ gbà wọn pàpàtà lóhùn wọn pa gbogbo wọn àbẹ ẹni gbàgbà ètò lọlọkùnrin ti dúpẹ́ àti tó bá fi tó dúpẹ́ gan kọ bá ti pípa lọkọ ẹni tí ń tọ́jú ẹ wọn ti kó pa gbogbo àwọn tí ń dára tí ń dára fún mi ẹ dàpọ̀ torí lọ́lọ́ ìwọlọ́jọ́ ra ẹnìkan òun bọ ọmú látara ara fún mi ti ń dá ìdáná lè sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ní kẹ́ ẹ lò ṣé ń ṣe ń ṣe yín kẹ́ ẹ lè bá yé ẹ̀yin wá lọ́ọ́ mọ ẹni tí ń ṣètọ́jú yín ẹ̀dùnpá sódà tírú rẹ̀ bá ṣẹlòmíì òun òfin ní rẹ́ni tọ́jú rẹ̀ kọ́ ẹ wo ìdíbi tó lórí lérò wípé gbogbo dáhùn bá ti ṣe àtẹgbẹ́ ni o lórí ẹ̀rìn làwọn gbogbo koríko dẹ́ni àwọn bá ti tẹ̀ ń kọ́ òkú gbérí má wọ́n ti wá gbàgbé wípé tíyín lẹ́sìn ẹ̀ mọ táwọn náà lè ṣe sàn wọ́n ti bẹ́ẹ̀ sí wọ́n tún á dá dúró bẹ́ẹ̀ wọ́n ti tán olú ebèlè gbogbo àwọn arákùnrin ni wọ́n dà lọ wọ́n tún dí ràkúnmí àti oògùn bẹ lára yìí kiri ó lè dábẹ́ jàm ó mọ̀ báwọn ti ń dara fún mi dábà ti ń bẹ láyé láàyè ó ní fáwọn láyè rẹ̀ kò sí tó sẹ́kù títẹ́ yìí ó fi tètè torí bá ní ẹ̀sùn ọ̀nìkan wọn bẹ́ẹ̀ jalè ṣùgbọ́n ká tó ń lè jà àfi ká pa àwọn wọ̀nyí torí àwọn náà ló lè tó àṣírí wa kò sí fóònù láyè o àmọ́ tába fún wọn lè láàyè tá a kóra fún mi lọ́mọ́ wọn lọ́wọ́ wọ́n tètè padà lọ kó fún àná kí àṣírí ọmọ bá wà á tú ẹni tó lè tú àṣírí ẹja pa wọn pa wọn èdè túmọ̀ sí pé lónìí náà wọ́n dín màálù wọ́n máa dín màálù wọ́n lè pa ẹni tó ní màálù bàmí wọn tún dáná sílé rẹ̀ àwọn náà ti ní sálà sálà kúrò èwo sí àti sálà mọ̀ fáàlẹ̀ àwọn ẹni ìlú. tọ́ ẹ sì máa ń gbé ràkúnmí kọ̀dà bí ẹ ẹsìn náà la lè sọ pé kọ̀dà bí o torí màálù màálù kò lè yára díẹ̀ náà ju ràkúnmí lọ àmọ́ kọ̀dà bí ẹ àtẹ́sí bá mọ̀ kí wọ́n lé òun bọ̀ ẹni tó lè mú òun rà níbi lẹ́rìí ẹ̀sìn tí ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o bá ti rí talẹ́ǹtì kí ẹnìkan fẹ́ fi hàn kó o máa eré ṣáájú wọn ẹ̀sìn lọ. àkíyàn alẹ́ tó ń ṣe nítorí bí ẹ̀sìn a ọlọ́run bá fún léré sá. ṣùgbọ́n ràkúnmí irin rẹ̀ bí irin tiwa ni bí gbogbo wa ṣe ń rìn bí ẹ̀jọ̀ ràkúnmí máa ń yìí torí ẹsẹ̀ máa ń fara fún mi lọ àbọ̀ ní lọ wájú lẹ́sẹ̀ lè kò lè yára gbìn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ń gbẹ́sẹ̀ náà ní gbẹ́sẹ̀ ràkúnmí tí ràkúnmí bá tó wọn fẹ́ sáré irú ló ń dé máa gun ràkúnmí náà tó ti competition à ó wá wòrán kódà tó máa ń wọ̀ bá mèrè sáyọ̀ jálẹ̀ àbí kóró pé léèrè rẹ náà yóò kàn máa dárò yóò máa ti gbé òun láti ń sáré òun ti sáré ẹni wàá jíra fún mi fún ọ lórí ìgbẹ́jì títí mo fẹ́ fà yọ ọdún níbo ni ó sáré ní táyì yẹn ràkúnmí sì kọjá ń tá a lè kó pamọ́ sínú píkọ̀ torí pé tí ràkúnmí bá ń narùn pé kò lẹ́ ń lọ tọ́ba rí ràkúnmí méjì gbénu pípọ̀ pẹ̀lú pé kọ́lọ̀ mọ́tò ní oṣù gbà kọ́lọ̀ àbàdá ya ń borò nà ìrẹ̀ ìbìlẹ̀ kẹ́kọ̀ọ́ ràkúnmí kọjá àbíkí á. torí di ẹlẹ́yìn kò dé kó sáré ẹ̀yin lẹ́yìn jíjẹ́ gbọ̀n tọ́ wàhálà ọ̀wọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n gbógun tí ọlọ́ wọ́n gbógun tí àtàlẹ́ Muhammad sọ̀rọ̀ bá a lè ṣe. ìrẹ́ tó bá ti tako ẹni tá a dábì ránṣẹ́ kìí sùn gàgà lọ́ta ọ̀tà pa ànábì tọ́ ránṣẹ́ ẹni tá a ti tako ànábì tọ́ lọ́ ránṣẹ́ kìí sàn ànábì nìkan lọ́ta ó tún tako lọ́ọ̀tọ́ ránṣẹ́. ìtumọ̀ àròbó lọ́ha wọ̀rọ̀ sọ. àwọn òkú náà mọ̀ pé gbogbo ẹni tí ń dára fún mi àti pa wọn mọ̀ pé ànábì máa ń bẹ láyé ìròyìn tó lè wá dé bá ànábì òkú awọn kẹ́nìkan wá sọ nítorí pé àwọn ìròyìn máa wá pọ̀ láti sánmà dírẹ́gbà tí ràbá mọ̀nàfíkì kan àwọn ọ̀lẹ́ lójú ogun lójú ìjà wọn bú àwọn sàhábà yìí. á ọ̀rọ̀ yẹn wá tún pàápàá tani wọ́n tún bú àwọn olùmọ̀ nínú àwọn sàhábà ọ̀rọ̀ yẹn wá tún ọ̀kan nínú àwọn sàhábà. wàláhì màá sọ ọ́ sọ́ọ́ bá nàbì sọ̀rọ̀ bá àlùsọ kéènì máa ń sáré wọn sáré wọn sáré wọn sọ kó tó sọ anábìrin sọ fún ayé àkùrá قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد الإيمان قال torí ìdílé anábì ìfowópamẹ́sẹ̀ kò káàdà sókè wá sókè kò káàdà ayọ̀ kúránì ọ̀sọ̀ká torí ẹ̀ àwọn rò pé gbàdá àti pa àwọn tí ń dára fún mi àwọn ti pè é anábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ọlọ́ọ̀dún fún lóyún anábì wá rán àwọn èèyàn tó lé kí wọ́n tọ̀pasẹ̀ wọn lọ tí wọ́n fi bá wọn mú wa. ilé ìtumọ̀ sí fún anábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ òun náà lo àwọn sábàbí láti rí tí sábàbí máa mú ní rí ní ìtútúmọ̀ sí èèyàn la nẹ́bì wa gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ṣùgbọ́n tọ́nà pálí ju àwa lọ nítorí kó ṣe ní ìrànṣẹ́ torí ànábì ìsẹ̀ni tó ti bá bẹ̀rẹ̀ ọkàn náwó báyìí <laughs> àwọn ọmọ ń wo báyìí ah, gẹ́ẹ̀ni ẹ̀sìn ìdókè ọba yìí kí ọ̀sìn ìdókè ànábì ọ̀sìn bá àtúnlẹ̀ ṣe òkè èyí tó kù náà ẹ̀yin wá wo akpẹ̀kadàbra tó pa yín nìyí ẹnì kan kàn sọ pé òun lálágbára omi alágbára ẹ̀kúkulẹ̀ alágbára àrá bàbá lókè gádà bàbá ń sálẹ̀ kòtò gbogbo àwọn ẹ̀sùn tí ẹ̀sán jẹ́ látàkì gbowó lọ́wọ́ àwẹ̀ àwọn èèyàn tá a sì ń tú jẹ náà ẹgbẹ́ yorùbá náà wọ́n ní ẹ̀sùn jẹ wọ́n á tú ọ jẹ wọ́n náà ti fi ra sípò ẹ̀dá lè jẹ bí la hawla wala quwwata illa billah tó máa wọ̀ kúrọ́ tó pọ̀ sí láyé. àwọn èèyàn wọ́n pa àwọn ẹ̀dá ànábì ránṣẹ́ ànábì sì mà nípa tó ṣẹlẹ̀ ànábì wa ní ẹ̀yìn ẹgbẹ́rẹ́ ẹ bá mi wá wọn lọ ẹ bá mi mú wọn. ànábì ọ̀gàn náwó pé wọ́n lọ kíbikíbi tí wọ́n bá wà kí n tó yájú màá ti dúró sí kí n tó yájú ọlọ́run bá mi kó wọn síbi ànábì lè ṣe bẹ́ẹ̀ tí ó ti fẹ́ lára ní nǹkan wà lẹ́kọ̀ọ́ kí gbogbo nǹkan ẹgbẹ́ ọ̀nà tọ́tọ́ téèyàn fi rí kó lè bàa tẹ̀yìn lọ́wọ́ eléyìí ń jẹ́ tàwọn ẹni tí kò gbọ́ lọ́ngbọ́n tó ẹ̀kọ́ òògùn làwọn fẹ́ máa ṣe lórí gbogbo nǹkan nísìnyí ọmọ wọn ti sọ fún yín bí ẹ̀sìlámù yín bọ̀ yóò sì bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ọmọ tó rí rẹ̀ bá gbé á ah, tí mo ti àtẹ̀tẹ̀ gbọ́ yóò ti máa gbọ́n gbogbo òwe rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ yóò ti máa gbowó nítorí ṣe é ṣe kọ́ gbàgbé nítorí ṣe é ṣe kọ́ mọ̀ràn tí wọ́n ti kọ́ àwọn máa gbogbo àwọn fọmúlà yóò ti máa yọ jáde àìmọ àwọn ọmọ tó máa béèrè báyìí wọn ló ti máa fira rẹ lórí yóò ti máa dáhùn láwọn ọmọ tó bẹ fi fọ class yàtọ̀ sí ti gba páàsì járe kí ti gba páàsì járe ó sún wo bàbá ná ẹlòmíì òun ní kàwé bá a lọ máa bá bàbá olóòkọ ọ̀rẹ́ bàbá òǹkà wo ló lè fi sọ́wọ́ lẹ́gbẹ́jọ́ ọ̀dánwò òǹkà ni ọ̀ máa pọ̀ yìí tó kà kọ́ àbẹ lálò fòrí àkàrà fún ọwọ́ ẹlòmíì ó lè pé kí tìgìdì kó abọ̀ nǹkan náà tìgìdì máa kó bá abọ̀ nǹkan náà lẹ́yìn wọn wà sọ ẹwà nù hall tí kálukú crack lórí ẹ̀ tí ń kọ dáhùn tí ń kọ kíní. látàrí sìgìdì kan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ọmọ pé ìyàpọ̀ ó ti di sìgìdì ó ti sìgìdì láì tó wọn àmọ́ kọ́ káàkiri kéèké ni irọ́ lásán wọ́n bí àtọ́ kò sìgìdì ó parẹ́ tọ́ ó túmọ̀ pé ọ̀nà tí yẹn máa gbà ní nǹkan tí ọba ti tako lọ́nà tí ọ̀ tako lànà lẹ́nu ìṣẹ̀lẹ̀ máa ti ṣẹ́ náà lọ́ọ́ ẹ̀ka máa tọ̀. abẹ́ gbé mọ́tò alọ́ lọ àwọn ẹni pé epo tó kù nínú táǹkì mọ́tò wa yìí kò tó lítà méjì lítà méjì lè gbé wa dé ẹ̀kọ́ ni èsì máa mọ́tò gbẹ́gbẹ́wé mú kó yọ àwọn mọ́tò ròndòròndò àwọn mọ́tò dọ́kítà pààbò tí wọ́n yá ní dáadáa yìí ọ̀rọ̀ ọmọ àtúná lẹ́nu tó ọ̀nà ọgbà fi yẹ yàgò ẹ̀wò kó tó ṣúná. àti màá kókò lè rà àwa ní ìṣọ àpò kódà kìí ṣe lọ́rùn lásán á gbé ọkọ̀ ìdí lọ́kọ̀ dàgbà tó lítà ó ní a àyàfi tíṣéwù nàbàhá ní tọ́ba ti ṣíwọ́ ọ̀tẹ́ àmọ́ tíṣéwù nàbàhá ní bá ń bẹ̀ tani nàbàhá ní. ìjọba jẹ pé yọọ ma tara rẹ jẹ ọgá ìdá àwọn ti lọ́ọ̀dé ta àwọn àwọn òdìdí láti bọ̀ ọ̀rẹ́ kó lè kó mọ̀ ti lọ́ọ̀dé láti lọ dúró kọ́ takú kó lè rí ba náírà kó ríran náà sọ́jà bá kọ́ mú ọjà dé. I thought the car will move now twice. Okay, you lost. Lọ́jà tí o ló pẹ́ tó yọ ń nọ́ sí. Wọ́n ti jẹ́ gbogbo gbogbo à ọwọ́ adá gbogbo àwọn èèyàn lu ọ̀tá tráfíkì gbogbo lẹ̀ ó ti kọ́kọ́ jẹ gbayó torí pé wọn náà tẹ̀lé sábà tuntun yẹn ká tẹ̀lé láti ṣèké ni láti rí sàn wá wọn fẹ́ fi ọmọbìnrin kan dípò kọ́ lọ bá oògùn mi wọn fẹ́ fi ọ kí ni tí ọ̀nà ìdílé wọn fẹ́ fi ọ wọn wọn fa mẹ́tẹ̀lẹ́ jókòó kan sí lórí lóògùn bọ́ọ̀lù ọ̀sọ́ fún bọ́ọ̀bẹ̀ bá wọ́n wá tó kòlóòrò wọ́n wá kọ́ ìdá kébìlà wọ́n wá ń fa àwọn anákẹ́lẹ́ igbó náà ìwé àkẹ́ni tó ń bá tó wí báyìí kọ́ ọmọ rò ó mùsùlùmá tó ń bá tó wí báyìí kọ́ ọmọ pariwo kò ní òní fi ọ̀n ṣá o lè má dá nítorí pọ́nà tó fẹ́ gbà fi ọ̀nà mú torí rẹ̀ ẹ já máa tẹ̀lé ọ̀nà tó ẹ̀kọ́ làlẹ́ mi kọ̀ wáyé ẹ máa mú wọn wá kọ̀ọ̀kan náwó sátẹ́kùn pé ìwọ lọ́ọ̀ ẹ wá wo kẹ́mi ìgbà táwọn ará mẹ́ta tán kúrò àkúnmí ọgọ́rùn-ún sílẹ̀ pé àwọn ń fẹ́ láti fi ọgọ́rùn-ún rà fún mi yìí sẹ́mu fún gbogbo ẹjọ́ bá bá wọn mú ànábì Muhammad mọ̀bá àṣẹlẹ̀m wá láàyè àbí ló ọgọ́rùn-ún rà fún mi yìí sẹ́rẹ́ kálukú wọn máa ń wá ànábì kà sallallahu alaihi wasallam nínú wọn la ti rí Suraqa ibn Malik Suraqa yìí radiyallahu anhu ó padà di mùsùlùmí a ó gbìyànjú ọwọ́ ànábì láwàárí ìgbà tó wá rí ànábì sallallahu alaihi wasallam àti Abubakar ó ní wọn kọ́ ń lọ wájú ni wọ́n fi ẹsìn rẹ̀ sáì kápùsà eré bọ̀ thinking gbólóhùn what's up about you ọmọ ọmọ ẹ mú ọ lọ náà ọgọ́rùn àpò it's not a joke àbá sọ̀rọ̀ akọ̀tì súnmọ́ ànábì sọ̀rọ̀ bá àdì sọ lérò tiẹ̀ wọ́n gan ànábì sọ̀rọ̀ bá àdì sọ̀rọ̀ náà kà bẹ́ẹ̀ lọ oṣù bẹ́ẹ̀ lọ ọlọ́mọdé ọjọ́ dọ̀ ọlọ́m rí wọ́ ewọ́ ẹ̀sìn rẹ̀ bọ́ọ̀lì. sọ́wọ́ tiẹ̀ gan di kánkó ọbẹ̀ yẹn ẹ̀sìn tẹ́lọ̀ ebe ṣe pé ebe ti sọ̀rọ̀ báyìí tó máa fẹ́ lọ màdínà kó a gbọ́ ìfọ ọlọ́jà bára á màdínà báyìí ọlọ́ọ̀dẹ ti bẹ́ẹ̀ náà ẹ wá dúró ọjọ́ tó ṣe lọ́nà ẹ dúró pàṣípọ̀ba tí wọ́n tún wà láyé wọ́n ọwọ́ ìgbẹ náà kà kú ó ní mo mọ mo mọ kí nǹkan ti ìwọ Muhammad fà á fà á ó òun ti di mùsùlùmí àmọ́ tó o bá fi lè bá tó o bá fi tú mi nínú ipò tí mo wà yìí ètò ni wọ́n mo fẹ́ aláìní bá tún bẹ́ẹ̀ lọ ọwọ́ ẹ̀ tún bá jù sòrá kaná bá lè náwó ó tún lè kà tá a bá lè tá a bá lè à á padà ní o ní òde ọmọ o ọlọ́mọdé lórí wó o ìṣòro àkọ́bá padà ní àìsẹ̀ yẹn tí mo kọ́ bá ṣẹlẹ̀ máa ń tẹ́lẹ̀ àmọ́ ebi ń pọ́.

láàbọ̀ pé ẹ̀bẹ̀ àdúrà tó ti ní òdo jẹ àdúrà torí ẹ ẹlẹ́dọ̀ sọ̀rọ̀ máa ní sọ̀nà fún wa lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́ ẹ̀fẹ́ ẹ̀kọ́ wọn lọ́ba yẹn mu tọ́tọ́ kéwò ọ̀pẹ́ kò wọn torí náà lọ. èrè wò náà ní sahara nìkan sahara sahara bí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ẹ gbọ́dọ̀ táwọn ọ̀daràn tó bá wà lábẹ́ fojú pamọ́ ẹni máa wá wọn kúgbà pípẹ́ nìyí o kódà bẹ́ẹ̀ ti da jálẹ̀ da ẹni máa yẹ wọn lọ́la àtúbí táwọn wà ti gbó kìtìkìtì bá gbọ́ sínú koríko láwọn àwùjọ wa yìí àbí tó ga lọ tó sì àmọ́ sọ̀hárà ó lè máa wú àtìlẹ́yìn kọjá sẹ́yìn gbogbo ìpẹ́ lásán wọ́n ní koríko kan sẹ́nìkan bá ń lọ tó o bá gbọ́ àyè tó ga tí wọ́n náà bá wù gbogbo mẹ́rẹ̀ gbogbo ẹni tí lọ sí pọ̀ lọ́mọ ẹ̀ Sahara ti kọjá tó kù máa fẹsẹ̀ ta làkúnmí lọ́lọ́run dájọ́ kó lè máa lọ ìdìlì nínú ìpẹ́ yẹn bí gbàgbá wàá rìn lórí rẹ̀ torí tẹ̀lé ọmọ wa. فسمت فقطعت فقطع أيديهم فقطع أيديهم أنا بيجي الله وأرجلهم أنا بيجي الله أمرتم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ويوم في الآخرة عذاب عظيم. أنت ما شاء الله لهم هذا النبي إسلام èsì nǹkan mi ìgbẹ́ pàmò tó اليوم. أنا àbí kẹ̀kẹ́ àbí kẹ́ ẹ di ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ ẹgbẹ́ wọ ẹgbẹ́ tó àbí kẹ́ ẹ di ọwọ́ kẹ̀kẹ́ tó àbí kẹ́ ẹ ká wọn kó lẹ̀ ká má rí wọn má lágbájá ńkọ́ ah, ah, àwọn tẹ́ wà àti gbàgbọ́ ti pé hmm. tẹ̀lé torí kíni wọ́n ti ṣèdájọ́ ìmọ̀ torí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ náà pé xaaruwaaha wàrọ̀sọ̀rọ̀ wọ́n ń jọ ọlọ́run àti aláǹdì rẹ̀ ló wọ́n ń sọ pé sàwọn tí wọ́n ń jọ ọlọ́run àti aláǹdì rẹ̀ ló náà ń kẹ́kọ̀ọ́ àwọn bá eléyìí jẹ́ xukumul xirọ́ba ìdájọ́ tó máa ń fi fáwọn dánadáná nínú ọ̀gbẹ́ nípa ọ̀gbẹ́ pa wọn tó pa gidi èso tó tó pa jùmẹ̀jùmẹ̀ lẹ́gidi àbí kẹ̀kẹ́ wọn lágbèlè ìlú láàyè ẹ̀ ẹ lè gba òye wọn ẹ gba ọwọ́ wọn ẹ gba gbogbo ẹ wọn wá sí ẹgbà tẹ ń bá tó lè jẹ wa wọn wá dá tó ń wà sàmàlà ààyò náà àlejò wa ni wọn ka ìsúnmọ́ wọn lẹ́yìn fi nítorí pé bákan náà ṣe pa àwọn dáradára wọn mú ètò náà ah, fi lórí ẹni tí lọ́jọ́ kó ń lọ́ba yín wá ń tẹ̀yìn òkú sẹ́yìn ẹ̀yìn wá wà kọ́sà wọ́n mú èdè wọn fi kánú ẹ̀yìn bí wọn. tó ọlọ́run sọ pé ọlọ́run lọ kàn sọ́ọ̀fù àyà tó ìyàwó lè nàìjíríà ìṣẹ̀mí ń bẹ fún yín lára gbígbẹ̀sà ẹ̀yìn tẹ̀ ní làkàì. lẹ́nu ìjọba pààyàn tá a bá pa ẹ̀rì kan ò ní pààyàn pàpọ̀ pàpọ̀ lẹ́nu ìjọba pààyàn lójú tá a pọ̀ sí ẹ̀ náà. ẹnìkan ò tó ti tí ọmọ òkòkò tó mọ́ tẹnìkan tó bá gé yẹn lọ́wọ́ dànù náà gé tiẹ̀ náà gbogbo ọwọ́ yòókù ọgbà dùn ẹ wá ní ẹ ṣé ẹ pa ẹ lẹ bá tó kó náà òkú di méjì nù sẹ́nu di méjì ìwé ló pé méjì ló pé ọ̀dà èèyàn lọ́pàá yẹn kan gbogbo èèyàn la pa wọ́n á ní ترى عمر تقول لو تمال عليه أهل صنعاء لقتلته به في بكبارة صنعاء في يمن فإذا كابتا يمن تقول لكم هذا الذي يقوم وصحابة يقولون قانونية lórí ìṣẹ̀lẹ̀ àṣọyé lórí pé ibò àwọn alágbáwá láyé orí nínú wọn wọn lòwe kan wọn ní alọ́kọ́tù wọ́n ní pípa ẹni tó bá ń pààyàn òun ló tó láti fi dínà wọn tó pẹ̀lú mi pàkópa. náà lọ sọ pé wàlẹ̀ fún tòlùtòlù ẹ̀háyà tó ń yà ó làbà. ìṣẹ̀mí bẹ fún ẹ̀yàn onílàákà yìí lára gbígbẹ̀sẹ̀. ẹni tó bá gbọ́ létí tí wọ́n náà gbà á ọ̀ pẹ̀lú gbọ́ ọlọ́kùnrin náà fi ní wọn sọ pé ní wọn bá gbọ́ ilé tí ọdún kan lò yìí á lámọkọ alágbọ. lẹ́yìn náà akọkùn àákébó bíbí ní máa ọkùn tó mbẹ wọn lẹ́yìn sọmọtò lọ́wọ́ ọkọ ìlú lè sọ mi lẹba fi àjẹyẹ lóko fi àjẹyẹ lẹ́yìn náà fi àjẹyẹ ọgbà mi lè tẹ̀lé náà gbọ́. àmọ́ lọ nígbà wọn ṣe sùúrù olólórí ṣe sùúrù mọ́gbàtì ẹ̀sán kì í ṣe ṣe sùúrù dúpàkejì. tọ sílẹ̀ ìbáyé wa anábì ní kọ́ ẹ̀sùn máa wà lójú àwọn ọ̀daràn ẹ̀sùn àníṣọ́gbọ́n náà ìbánábì ah, aláàánú lẹ pé ìbánábì kẹ́lẹ́ pé ìyẹn tá a fọ àwọn ọ̀daràn ẹlẹ́ ká tó máa fún ọ lẹ́wà àti dàrí jẹ àbí òye wa ìlú ìjà yìí practice láyé tó tẹ̀ ń tara yín jẹ ìyẹn ti dáràn ó ti pààyàn ọba yìí jẹ ẹ̀sùn àníṣọ́gbọ́n fi fẹ́ràn ẹgbẹ́rẹ́ kọ́ máa jẹ̀wà àti dàrí tó bá tóbi tó ọdún kó fún ọ láti ẹ̀ abẹ́rẹ́ ní nǹkan mọ́ òun náà máa sọ pé ẹ̀wọ̀n ìjẹ́ fún tẹ́lẹ̀ bírí tó kélo máa ń ṣe tẹ̀lé ìsìn òun kà ń jẹun ìjẹun ti dọ̀bà lọ́rùn ẹlẹ́wọ̀n mi lọ́dọ̀ gbà táwọn ti dọ́mọ dọ́mọ àníkẹ́ ẹni bẹ́ẹ̀ lórí dànù kálukó tún ẹni tí sọ pé ọmọ nǹkan ẹni tó pa ẹni tí ọmọ kíkọ́ ọ̀pá bàbá rẹ̀ pa òní kọ́ ọmọ rẹ̀ fa ǹjẹ́ wọn bá pa bàbá rẹ̀ àbọ̀ ọmọ rẹ̀ tó ń gán bá rí ìgbà gbé yóò tún kọ́kọ́ pààyàn lógún pé mo là ń fámìlì rẹ̀ tó kù. ohun gbogbo wọn kọ́ lọ́pàá àánú òun rú àwọn ẹ̀yà yóò gbọdọ̀ sẹ́kù láyé. àmọ́ gbà tó ṣe pé kò náà ló fi ń bébébé ọ̀hán ní international law international international crime kí ló ń bẹ ti ṣe irọ́ lásán ìdọ̀tí lásán tẹ̀lé tó lẹ́sẹ̀ fẹ́ fi ìjọjọ́ kọ́lọ́ yín kúrò fún ọ ọlọ́run tó dá wa tó ní kí èèyàn bá pa ìfọ̀ pa ẹ̀yin tẹ wá ẹ̀kọ́ ọmọ pàṣẹ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n o torí tẹ bá gbọ́n ẹ̀gbá tẹ̀ lásọ̀ tọ́ wà á lọ́ ọ̀hún ṣẹ̀wọ̀ láti gbé wọn lọ́wọ́ gbé wọn lẹ́sẹ̀ ń pàṣípà wọ́n tún kẹ́ ìṣó wọn lẹ́yìn ju alẹ́ wọn á ní wọ́n dà wọn alẹ́ bí dà wọn sí àǹtí àwọn àtúntò ti kàn bẹ lórí ẹ̀kọ́ sọ ara rẹ islam ní ká sàánù àwọn fẹni tó bá lẹsọ sàánù ẹni tí ọ̀lẹ́ sọ sàánù kọ́ tó jìyà èyí ń sì sọ ọmọ kọ́kọ́ má tẹ̀tẹ̀ tọ́ba ti lè dá pé nínú òkú ẹ̀ ọ̀gá wọn lè sùn gbàdá wíjà láwọn ọ̀gbọ́n mùsùlùmí ewu àbá amọ̀sọ̀rọ̀sọ kọ́ amọ̀sọ̀rọ̀ kọ́ ọmọlàkejì rẹ lọ́nà bọ́ ọ̀pá lọ́nà lọ́dà bọ́ bíyà wọ́n pa wọ́n náà wọ́n á pa ẹ̀sùn máa lójú ìlú tí òsì tó fi lẹ̀sìn òsì sí tó òfin bẹ nínú ìsàn tẹ́kọ̀fin náà lẹ́ẹ̀fẹ́ ẹ̀yìn fi lẹ́ẹ̀fẹ́ dàbí ọ̀nà àbí tí ń bá a nàìjíríà bọ̀ lọ́sẹ̀ tí ń bá yẹn pa kó wa ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ti àwọn yìí ní ìsìn gbogbo ara wọn ọ̀pá yẹn pa pípa títí ó tún sọ àwọn èèyàn dẹ́rù lọ́pọ̀lọpọ̀ lódì sí wọn bẹ́ẹ̀ àtúntò àtọ pé amẹ ẹni tó bá ti lè gbé ìgbàjà rẹ sílẹ̀ a apply amẹ mẹsì àbẹ apply mẹsì kọ àwọn èèyàn náà lè bá wọn ogójì ọlọ́run abúlé ọmọ wọn. ó túmọ̀ sí pé ìtọ́ àkọ́yún ọdún ìdílé ọdún ìtọ́ bá ti àná ìlànà rẹ̀ ọyọ mọ́mọ́ mọ́hálì àti mùsùlùmí ọgbẹ́ dání àtàwọn mi ó túmọ̀ sí pé ìwòsàn bá ń tọ́ àkọ́yún ó sì dá kí mùsùlùmí ọmọ lò tí bá ń ṣe tó ní ṣe pẹ̀lú inú bákan náà wọn máa ń dé kórìkì ní ọkàn ọwọ́ èdè ẹsẹ̀ wọn lè wọn lè ìtọrọ àwọn nínú wọn tó wọ gbogbo orílẹ̀ ìgbẹ́ nínú àwọn sáàlì ló ìtọrọ àwọn nínú ọlọ́run lè dára lórí ìwòsàn lọ́dọ̀ kódà kò tó mu aléwò ọlọ́run bá ló máa báyà mú àìlera kù àìlera oníkàlùkù لصوت الإمامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله الله